ọ̀nà bàbá sílé ẹjọ́ ọmọ mi mi ò ní fojú sunkún lágbọ̀rọ̀ lọ́wọ́ mi ò ní fojú sunkún rẹ̀. mo fún rẹ o lè ẹ lọ́wọ́ o lè ràn mí náà lọ́wọ́. lot tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àdúrà mi ni pé kí ọlọ́run ọba fún mi ní ààyè tó bá dìgbà yìí. àmì àmì bí try àti uplift when going to screenplay. and. Um, ewo lo ṣì kí ló fẹ́ fọ́ ṣì gan. náà èmi um, ní sori tíkàtì ìbẹ̀rẹ̀ kankan náà. inú ìbúrúkú yìí ò ló ń bẹ̀rẹ̀ that young lady was just doing her job. She was just being professional. Nobody is disputing. Àmọ́ ní tèmi o, èmi Ayọ̀mídé. fojú sunkún lágbọ̀rọ̀ lọ́wọ́ mi ní fojú sunkún rẹ̀. mo fún rẹ mo lè ràn ẹ lọ́wọ́ mo lè ràn mí náà lọ́wọ́. a lot of ways jẹ́ bẹ́ẹ̀ ni àdúrà mi ni pé kí ọlọ́run ọba kó fún mi ní ààyè tó bá dìgbà yìí. àmì àmì petra àti uplift when going to screenplay. Um, ẹ wo lo sí kí ló fẹ́ fòṣì gan. náà èmi um, ní sori tíkàtì ìbẹ̀rẹ̀ kankan náà. irú orí burúkú yìí ò ló bẹ̀rẹ̀. That young lady was just doing her job. She was just being professional. Nobody is disputing. Àmọ́ ní tèmi o, èmi Ayọ̀mídé, Adùnní ṣọ́ Daniel. kò sí eye kí iye tí wọ́n lè fún mi o máa fi àkọ́ra sí nítorí no no no I can't do that. madam Adunni jọ má bínú o jọ̀wọ́ ṣé tí wọ́n bá ọ́fà ẹ̀ ní four hundred million dollars ó ò ní ṣe. ọ̀gbọ́kọ̀ tí mo sọ ni. bí Ọlọ́run ṣé torí pé o jẹ́ actress àbútóró jẹ́ onítìátà àbójẹ́ public figure torí pé tí ń wò yín lẹ́lẹ́ rò pé lè máa fọ́kọ lọ́kọ ọkọ tèmi ò ṣe é fẹ́ wọ́n sọ fún ẹni. bóyá kò pé aago ẹ̀ okay call her she's she, she, she's kò by mom. Mommy, mọ́. mami sherry at this point if I can sort sọ ọ̀tọ̀ phone, I don't ayọ̀mídé ògbẹ́kọ̀ mi láti me. mi ló kàn mọ́. bẹ́ẹ̀ Benny, a ṣẹ̀ṣẹ̀ mẹ́yọ̀ bọ̀ lápò rẹ̀. àmọ́ wò ó jẹ́ kí n ṣe kó lè yá ni mi náà ṣé o mọ̀ pé nǹkan tó ṣe ò make sense o dójú tì wá lẹ́ẹ̀kan láàrin gbogbo èèyàn ṣá ṣé o mọ̀. ọlọ́run ò ní jẹ́ kó fi ń ṣẹ́ sí. àmì ẹ tó sọ fún yàn o wà lábújá o wà lórí. look at those ninety sixty mom ew ṣe fẹ́ gbọ́ sí àwọn kan ilé mi ayọ̀mídé daniels ni mo wà sí àwọn ẹlòmíì Abuja ni mo wà the federal